أعوذ بالله من الشيطان الرجيم fẹ́ dọ́sẹ̀ dọ́rọ̀ àwọn bàbá àbàbá wà báyàwó kí n fara ti yí lárọ́dún méjì tí ń bọ̀ níwá ní ìsìnkú èmì náà bọ̀ wá bí adá ọpẹ́ fún ọlọ́run atọrọ orí la fẹ́ rí bẹ́ ọlọ́run rí ìdùnnú àtayọ̀ la fẹ́ rí bẹ́ ọlọ́run rí àmín fìtínà ìgbésí àwo àti tọkọ tá a máa ń sábà gbọ́ olóòní járí rẹ̀ nínú eléyìí. bàbá ìyàwó wa tèní ọlọ́run tó gbé yín kalẹ̀ dáadáa báyìí àpàdà sí abúrò níkànnì pẹ̀lú ògbó ọlọ́run. bàbá ọkọ lénìí a bàbá wa láti gbòòrò ìdùnnú tí ọkọ ìyàwó tèní ń jẹ́ fún yín lọ́mọ ọlọ́run níjó padà ìmọ̀ yín lọ́wọ́. àtúnwò àti gbogbo àwọn ẹ̀gbọ́n rẹ̀ àtàwọn àbúrò rẹ̀ ìṣòrí wọn mọ̀ jẹ́ fún pẹ̀lú ọlọ́run ọlá la ilaha illallah ní sọ́kínà láṣẹ torí gbogbo àwọn tá à ń bẹ ní kalẹ̀ yìí ọ̀rọ̀ ọlọ́run ti yé wa tẹ́lẹ̀ àbí láyé ọjọ́ ohun tí Islam ò tí ì máa gbalẹ̀ dáadáa bẹ́yàn bá lọ ìyàwó wá àgé ó wà ń bẹ́ẹ̀ tẹ́sùbá ó wà ń no ìtẹ́ ìkírun wà ń bẹ́ ìbòrí náà ó tún wà ń bẹ́ torí kìí sẹ́ẹ̀sì tiẹ̀ tẹ́lẹ̀ yóò máa túmọ̀ ni náà ni wọ́n wẹ̀ sínú Islam gbọ̀tọ́rọ̀ tí wá ní kí Islam káàkiri lẹ́ni tó ṣe pé mùsùlùmí náà ní fẹ́ mùsùlùmí àáfẹ́ bùkátà sí gba ìyàwó mọ́ adúgbẹ́fọ́lọ́ lórí yíyún àwa èèyàn wa nígà n'ibi adúpẹ́ lórí ọ̀rọ̀ wa adúpẹ́ lórí ọ̀rọ̀ wa dáadáa ta mọ̀ yín sí nǹkan mi ò ní wọ̀ yín lẹ́mìí ta yóò ní wọ̀ yín níbi ọdún bíi mélòó kan sẹ́yìn ìkan nínú àwọn èèyàn mi tó jẹ́ fúlàní ó wá fẹ́ ọmọ ìgboro ó wá fẹ́ di wàhálà ẹnìkan wá bá mi ó wá ní ó láfà ó ní wọ́n nífẹ̀ẹ́jọ́ rẹ̀ sùn mo ní kí ló dé ní àwọn ò lè faramakọ́mọ lọ fẹ́ràn mí àwọn ò lè faramakọ́mọ lọ fẹ́ràn mí lọ́mọ yín èwo sọmọ yín tóbìnrin àbí ẹ faramọ́ kó lọ́ọ́ fẹ́ ẹ̀yà míì àmọ́ àwọn ọmọ yín ọkùnrin ẹ faramọ́ kí wọ́n fẹ́ ẹ̀yà míì wọlé àpẹẹrẹ pé islam ò yéèyàn tó ni àpẹẹrẹ pé islam ò ṣe kí ni kò yéèyàn tó ilé ànábì rèé nígboro Madina mọ́sálásí rẹ̀ rèé gbogbo ohun tí àwọn mùsùlùmí bá ń ṣe nínú mọ́sálásí ànábì kánábì kan nàgà láti inú wíńdò báyìí lójú wíńdò kó sì mọ ohun tí wọ́n ń ṣe ni. òjíṣẹ́ ọlọ́run wá rí pé nǹkan kan ṣẹlẹ̀ mọ́sálásí ńjọ́ náà láàárín àwọn mùsùlùmí síra wọn. sábà pé kò sí màláíkà lórí ilẹ̀ tá a máa rí báyìí gbogbo àwọn tá a jókòó síbi èèyàn náà ni gbogbo wa ká sì máa retí ìwà èèyàn náà lọ́wọ́ kó wa bó ti wù kó nímọ̀ tó bó ti wù kó bẹ̀rù ọlọ́run ọba tó ìjẹ́yàn mọ̀ ń kọ̀ọ̀kan nìkan bá ń sọ wípé ẹ̀yin musulmi Madina ẹ̀yin musulmi maka mo ti sọ yìí bá sì lè gbọ́ yénù wọ́n dìde mọ́ra wọn lọ́rùn èyí tó jẹ́ ẹ̀ràn ìlú Madina ń ké pé ẹ̀yin èèyàn Madina musulmi Madina ẹ jáde wá àwọn mùsùlùmí ìgboro Mẹ́kà táwọn ṣe jíra lọ ìgboro Madina òun náà ń ké pé ẹ̀yin èèyàn mi tayọ̀ ṣe jíra wá lùi ẹ̀yin náà dìde sí mi bá jáde sí wọn kí leléyìí da'uha fa innaha da'watul jahiliya anábì ké mọ́ wọn irú kílẹ̀ ń wí lẹ́nu yìí ẹlẹ́yàmẹ̀yà kò sí nínú ẹ̀sìn o ìpèpè burúkú ni orí bú ló wà ń bẹ ọlọ́run fi ìsìláàmù sún papọ̀ ọmọ ibi báyìí ni mí ẹ̀yà tí ọba ti ríre ìlé ìbẹ́yà míì ṣe kò yẹ kó ṣe pé àwọn òyìnbó ni wọ́n máa kọ́ wa níyù nínú Islam Islam ti kọ́ wa kó òyìnbó tó dé torí inú àṣà kan téèyàn kan ń dánjọ́ kan ni ó nígbà tí wọ́n sọ wípé àwọn òyìnbó gbé eré ipa bọ́ọ̀lù gbígbá kalẹ̀ ó nígbà tọ́rọ̀ Boko Haram wá lágbára báyìí ó ní bóyá fi friendly match ká fi so Boko Haram àtọmọ Nàìjíríà papọ̀ tó dàgbọn òfin ní ìjà mọ́ àbí wọ́n ní friendly match àbí wọ́n ní bọ́ọ̀lù eré ipa eré ìdárayá máa ń jẹ́ ká fẹ́ràn ara wa kò dẹ́ pé boko haram ń ta kákóra wa sórí fíìdì bóyá bá tẹ̀ gbá bọ́ọ̀lù ìṣẹ́jú márùn sí mẹ́fà bóyá nínú wọn àrọ̀ sí wa ó ní wọ́n ṣe mistake ni ẹ̀sìn ní ń so wá pọ̀ kìí ṣe bọ́ọ̀lù ẹ̀sìn ní ń so wá pọ̀ kìí ṣe ẹ̀yà kìí ṣe ìran kìí ṣe dè èyí tí ń so ọmọ ẹ̀dá èèyàn pọ̀ láyé àdìọ́kàn tó dáa ni ìsúmọ́lọ́ ni ìjọ́sìn ni ló fi já sí pé bó ti wù kó olóò kan tó bó bá ti rí ẹlòmíì nú ẹ̀yà míì tó bá ti gbé islam lọ́wọ́ gbogbo èyí tó kù ó gbé sẹ́gbẹ̀ẹ́ ni tó bá ilẹ̀ sálámà tó wọ́n pé mùsùlùmí lẹ́ni gbé sẹ́gbẹ̀ẹ́ torí tí ó ṣẹ́kù fún wa wájú ọ̀rọ̀ lálùkìyàmọ́ nìyẹn fún wa ìran kan ni ó ṣẹlẹ̀ lẹ́ni àwọn bàbá wa láti gbòòrò àfitẹ́bà ìmọ̀ bí tẹ́yìn àti fúlàní ti pàdé bẹ́bà pa ní tàn ẹ̀yin bàbá wa nígà ẹ̀dàkùn bóyá ẹ̀bà pa ń tàn lẹ́nu bí tẹ́yìn àti bàbá wa ss tẹ́ ti pàdé bóyá látòkè lọ́hùn wa ìmọ̀ ẹ̀sìn ní lórí jẹ́ pé wọ́n mùsùlùmí gidi bó ti kéèyàn kan jẹ́lẹ́yà rẹ tó tó bọ́mọ rẹ bá mọ́ ọkọ̀ kan wá lọ mú mùsùlùmí wá ọkọ àti ìyàwó tiẹ̀ ń ṣe bí ìgbà wípé wọ́n fẹ́ bọ́ra wọn yé kí la fi bára wọn sọ̀rọ̀ ọlọ́run tọ̀hún èsè mùsùlùmí ẹgbẹ́ kùránì kalẹ̀ ó ní ìgbàgbọ́ hadith anabi ló ní kò yé mi torí kì í ṣe lẹ́sìn mùsùlùmí àmọ́ tó bá ti jẹ́ lẹ́sìn mùsùlùmí a lè gbé chiefu mọ́ mùlú dìde pé ẹ bá sọ̀rọ̀ ọlọ́run mi ti fẹ́ ríro eléyìí gbogbo dáadáa báyìí nísìnyí máa rí pẹ̀lú ògo ọlọ́run torí pé ọ̀rọ̀ lẹ́yàmẹ̀yà ti jàǹbá àwọn èèyàn àwọn èèyàn afojú kéré àwọn ẹ̀yà kan wọn aṣojú ńláńlá wo àwọn ẹ̀yà kan tẹ́lẹ̀ yóò sì ní kẹ̀kan ṣe nínú ẹ̀sìn ibo lọmọ rẹ ń lọ sí òrí bẹ́ẹ̀ jókòó tí òrí tọ́lọ́run ṣe tó yẹ kó mú gbá àyà mùsùlùmí nìyẹn wà láàrin àwọn tajẹ́ yorùbá síra wa ẹ̀yìn ìyá wa lẹ́ ń bẹ́ ń kalẹ̀ láti gbòòrò wa àwọn ìlú kan ń bẹ tó ṣe wípé ẹ ti fún wọn lámì bó o bá fẹ́ níyàwó má mú ọmọ wá láti inú ìran báyìí o ẹ má dá mo tẹ̀ wá ń bèrè níjọ́ kan mo ní kí ni ṣé kò sóríire lára àwọn ọ̀ràn tẹ́ ń sọ yìí wọ́n náà fa oríire ń bẹ àwọn ọmọ pàwọ́ lọ́mọ jẹ ẹ̀yìn náà ìpara yín jẹ ní ẹ̀yìn náà ìpara yín jẹ Yorùbá sí Yorùbá nù ẹ̀yin bàbá wa tẹ́ gbà fọlọ́hùn tẹ́ ìwò níwò wípé torí ń tàtẹ̀ kọ́mọ̀ ń bẹ̀rẹ̀ ni wípé báṣà àti ìwà ti ríṣì islam náà sì faramá tó bá ti dùkọ́ mọ́ ń tó tí ìlọlé ọkọ̀ ó ti mọ́ ń sábà lọ́kọ̀ lọ́dọ̀ wa tínú wọn ní dídé fẹ́ dùn kó tún jáde ìta kó ló lọ mú ọkọ̀ míì wá ẹ sì ju pa rẹ̀ ju sẹ́ rẹ̀ lẹ̀ bẹ́ẹ̀ ti torí ìtọ́lọ́run tànábì ọlọ́run nínú yín ládàá rẹ̀ innamal mu'minuna ikhwatun ìtọ́lọ́ fi so wá papọ̀ nìyẹn ìgbàgbọ́ yẹn lọ́run fi so papọ̀ ibi ìbáàjẹ́ tí ọmọ rẹ bá ti mọ́kọ wá tó bá ti jẹ́ mùsùlùmí gbà fọ́lọ́n bẹ́ẹ̀ kànwóru mùsùlùmí ti ń jẹ́ pé àwọn àfáà ẹ bá ń bèèrè ọ̀rọ̀ lọ lẹ́nu rẹ̀ mùsùlùmí ń bẹ náà lẹ́ni náà tí ó mọ̀rún kí ó sì mọ́ kí kò ní kí rọ̀mùdọ́nì ní wò ń bọ̀ wájú tá à ń wò yìí kò kán nípa rọ̀mùdọ́nì nínú àwọn nǹkan lọ́mọ tó ṣe wọ́n tí wọ́n fi ń febi para wọn ní oṣù kan kò sí nǹkan tó kàn mùsùlùmí náà sáà nìyí náà torí kò lóye ṣe mùsùlùmí bó bá rí bẹ́ẹ̀ èyí tẹ̀ lónú ẹ̀kọ́ ìsìn yìí àwọn tó tún kù ọlọ́run wípé ká mọ́jẹ̀ ó jẹ́ àjèjì sáwàtà wá láti gbòrò péyàwó tèní kò sí láàrin wa nígbà tí wọ́n ń sọ̀rọ̀ wọ́n lè gangan ní àṣà àtàwọn tó àwọn sọ ní sọ pé wọ́n fi pán àwàtà wá láti gbòrò lé kámọ́rì nìrí wípé bó ló wá rí mo fi ọlọ́run ọba bẹ̀yìn a máa ń sọ̀rọ̀ náà ni ọlọ́pọ̀ jínísì máa ń gbọ́ ẹ má jà síra wa gbọ́yé o gbogbo ohun tí ò bá ti sí nínú ẹ̀sìn kódà kí wọ́n mú wá láti Saudi mùsùlùmí ò ní gbà gbogbo ohun tí ò bá ti sínú ẹ̀sìn káfà òun jáde kó nínú ìran ànábì gẹ́gẹ́ lòun ti jáde tó bá ilé wí tí ò sínú tànábì sọ lásọ kalẹ̀ ìwọ kànábì tọ́lọ́run rán sí wa gbogbo rẹ̀ bá dí tánjọ́ náà ìwọ kó ṣèpẹ̀ wa ìlànà tó ṣèpẹ̀ wa látẹ̀lé ìlànà tó ṣèpẹ̀ wa látẹ̀lé ìbáfẹ́ dáa àwọn sisters wa tí wọ́n mú ìyàwó wá sójú agbo kí wọ́n darí rẹ̀ sínú ilé padà ẹ darí wọn sínú ilé padà ẹ̀kọ́ ẹ̀sìn ẹ̀kọ́ ẹ̀kọ́ tẹ̀sínú torí tí Islam fi gbé bẹ́ẹ̀ kalẹ̀ ni wípé àwọn bàbá wa tá à ń dì lójú agbo rèé wọn àwọn bàbá wa tá tún dì lójú agbo rèé gbogbo àwọn ìyá wa tán jẹ́ ìyá ọkọ tèmi wọ́n kọ́ àwọn bàbá wa lọ́wọ́ ni kọ́lá tá a bá rí wọn tá a bá rà àwọn bàbá wa yìí à lè bàbá sì ráwọn bàbá wa ìkára àwọn ìyá wa tán jẹ́ ìyá ìyàwó àìlèsìn kankan ọkọ àti ìyàwó kódà irú èyí tọkọ bá ní sàmà àlékún bàbá mi ẹ dákun ẹ bá ń sojú mi o ibi iṣẹ́ ìjọba tí mo wà wọ́n ní wọ́n ní wá sí nǹkan lọ́fíìsì lẹ́nu kèmọ́ ṣe wọ̀nú ìsìláàmù ṣùgbọ́n wà ní àìforí lẹ́yìn olórí wọ́n ń yín tọkọ ìyàwó gan ní í ìyàwó náà sì ní síbẹ̀ a sì ti ṣe mẹ́ta bẹ́ẹ̀ lẹ́nu oṣù tá a lò yìí. kí ló wá dé tó tún wá já sí wípé. nígbà kan tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ọkọ ìyàwó òkòtì ẹ̀ ní ọ̀dẹ̀ ẹran lọ àwọn èyí ṣe pé ọkọ ìyàwó á lọ sí kọ́ wá. ọkọ ìyàwó lọ bí iṣẹ́ òjò tiẹ̀ ní tẹ́ ìbọ́ ìyàwó ṣùgbọ́n àwọn alájíwá Ibrahim wá sọ̀rọ̀ fún mi lẹ́ẹ̀kan wípé àwọn ò mọ̀ bóyá àwọn ará àgbòrò la kó oyè ìran yìí ni báwọn náà làwọn sì kó ràn wá ẹ̀yìn náà kásà ní ẹ̀kẹ́ ìràn ẹ̀kẹ́ ni ìràn o ẹ̀kọ́ sùlámù là ń ṣe kí ni là ń lò ìyún bá ló bá sùlámù mu yíò ní ẹ tó okó ti wa ràn yín kò yé wa báyìí àwa náà sì wa à ń bẹ wa àkàìmọye pé ìyàwó ń bẹ lójú agbo níjọ igi náà ló ti rí àgbákò títí ẹ̀ ṣé ìyàwó náà nìyí ò dáa àwà ń bẹ wọ́n sì wà ń bẹ náà nù bí wọn ò bá bẹ lọ́n dáadáa kò ní sábíyá mọ́ ẹ̀yin bàbá wa ta ló ní ó jáde wáta náà tẹ́lẹ̀ ṣé wọ́n ní ó wáta ni gbogbo yóò tàbá ti dúró ti òfin ọlọ́run èṣù yọ wàjà lógun ni ó ní mo rí ìyàwó tí wọ́n ṣe lé ní ó ní á ìbàjẹ́ ìyàwó tóun ìwà ọkọ tíyàwó tiẹ̀ bá rí bẹ́ẹ̀ ó kàn jàngbọ̀n o ìbàjẹ́ ìyàwó tóun ó bẹ̀rẹ̀ ogun kí ló fàyàwó rẹ̀ wájú agbo sí tó wá fi polówó àwọn kọ̀lọ̀kọ̀lọ̀ ọkùnrin wọ́n ti ránjú mọ́ ẹ̀kọ́ sùlámù lélé ìwẹ̀ dẹ́kun ẹ̀ẹ́dúólé lórí bẹ́ẹ̀ ẹ má kéèràn ọlọ́ọ̀tù gbogbo wa ṣe ẹ̀sìn mọ́rin ní ìrí àṣà ẹ̀rí ní ìrí ẹ̀sìn torí ta bá rí ní ìrí àṣà kò sí ládá ń bẹ́ ìtẹ̀yàn bá rí ní ìrí ẹ̀sìn òun náà lọ́lọ́wọ́ mọ̀ bùnyín ládá lé lórí àmẹ́tẹ̀yàn rí ní ìrí àṣà kò sí tó kan lọ́hùn bá ilé wádìí tó mọ̀ pé ní ìyálé ńlé tó sì fẹ́ràn yín yóò wá gbé májẹ̀mú kalẹ̀ ẹ ṣé àwọn tí wọ́n bẹ lé lọ ni àbẹ́ ẹ̀ ní kó wa papọ̀ tó bá ní kán lọ bí bó àwọn ò lè jọ gbé àwọn wá fẹ́ràn rẹ̀ òun fẹ́ràn rẹ̀ ó fẹ́ kó tètè <laughs> àbí nínú tí ń jáṣà Yorùbá àgbà wípé bẹ́yìn ò bá lówó kó kọ́kọ́ ọlé kò lè méjì kó ṣe mẹ́ta kó ṣe mẹ́rin ìmọ̀ bóyá bó ti rí lọ́dọ̀ tí ń nánu àwọn ilẹ̀ Yorùbá o bí bá fẹ́ yàwó léèrè pé só ti ń ìbọ̀ tó bá ẹ̀dá ọmọ kan náà láti ń sojú síra wa ó wọ́n máa mú àwọn ẹ̀gbọ́n ẹ̀gbọ́n ẹ̀gbọ́n ẹ̀gbọ́n wá tí wọ́n ń gbowó pọ́pù tó ń gbowó ńláńlá láwọn iṣẹ́ tí wọ́n ti ń ṣiṣẹ́ tí wọ́n sì fẹ́yàwó ẹlẹ́ẹ̀kejì ẹ dákun òfin ọlọ́run lélẹ́ yìí afẹ́ bá a kọ̀ ìgbà tọ́rọ̀ bá dàrú tán yẹ́nyẹ́ tọmọ mi ò bá rí ilé ọkọ lọ ẹ padà máa fi àbúrò gan fẹ́ gbọ̀n ṣé kò tí mọ̀ ṣẹlẹ̀ ni àbẹ̀tẹ̀wà mọ́ ti ń lọ́ọ̀dà nìkan lókù kò tí mọ̀ ṣẹlẹ̀ nílẹ̀ Yorùbá dé ètí láwọn ẹ̀yà míì nílẹ̀ Nàìjíríà táwa yìí tó sì láwọn tí wọ́n ń jókòó yìgì wọn nínú ẹ̀sìn kírísítẹ́nì ni o ẹ̀gbọ́n àti ìyàwó àgbà àtọmọ àgbà àtàbúrò ẹ dákun torí ọlọ́run èyí tó kan gbogbo wájú ọmọ tó lòun fẹ́ẹ́ fẹ́ ìyàwó ó kan òbí tó ti lágbára àti bọ́ ó lòun lágbára rẹ̀ kò kàn wá mọ́ ọlọ́fà tó kàn àdúrà ó tún dé ó lè mọ́jọ́ ọdún méjì lọ ó ní ọmọ kan náà ti ẹ̀ ń bẹ tẹ́lẹ̀ náà kí n tó fẹ́ni tí mo fẹ́ràn tá a ti lọ́rọ̀ àwọn mo rò pé ó ti lọ ilé ọkọ ni àgbàlá tó ń pàdé so mo fẹ́ tí n fún wọn síra wọn náà first born o tí ìdàgbà ó ní ẹ̀fì yìí ń lẹ̀ ìjẹ́kẹ́lẹ̀ náà wọlé ẹ sọ wípé bákan nìkan jẹ́ o so lágbára rẹ̀ so lè bá àwọn méjèèjì ẹ sì ṣàdúrà fún tọmọ bá sẹ̀mí wọn lọ sẹ́rí ibi ká dúró lórí wípé sáńbẹ̀yìn ò bá tó nǹkan báyìí kò lè níyàwó méjì ewu wà ń bẹ̀ o ẹni tó lòun fẹ́ẹ́ fẹ́ yàwó ẹlẹ́ẹ̀kejì ó lè máa láwọn ọ̀rọ̀ kan ti ń gbénu okùn títẹ̀ tó fẹ́ yàwó ẹlẹ́ẹ̀kejì tẹ́yìn ò mà kò sí lè béèyàn kan sọ ẹ tí tún fẹ́ẹ́ fẹ́ yàwó ẹlẹ́ẹ̀kẹta bẹ́lẹ́ẹ̀kẹrin ẹ mọ̀ Islam sì fi òfin rẹ̀ lẹ̀ ó fàyè rẹ̀ lẹ̀ alákàṣe lẹ́ni gbogbo àwọn ọmọbìnrin wa tani kọ́kọ́ kú púpọ̀ lẹ́ni bọ́kùnrin kọ́kọ́ kú obìnrin pọ̀jọ ọkùnrin lọ lára àpẹẹrẹ pálíkì àmọ́ bọ̀ náà jíṣẹ́ alẹ́ sọ́lá tó sẹ́lá onigba nígbà táwọn àpẹẹrẹ bá ń dé obìnrin ka pọ̀ nípọ̀ ká ní kọkùnrin kọ̀ọ̀kan máa mú àádọ́ta obìnrin kọ̀ọ̀kan wọ́n tún wá ṣẹ́kù ọlọ́run wá pọ́n wọn lélẹ́ nì bá lọ sí maternity tán pàwọn èèyàn bímọ o láàrin ọ̀sẹ̀ kan ọmọbìnrin lè máa jẹ́ mẹ́wàá kọ́mọkùnrin ẹyọ kan kẹrọ ọmọkùnrin ẹyọ kan bó ṣe ń rí nìyẹn káàkiri lẹ́nì bọ́lọ̀ ṣe gbé kalẹ̀ nìyẹn àwọn fẹ́ kí ṣe kánmọ̀ lálàsí káàkiri kánmọ̀ sàgbèrè káàkiri torí pà tí ìjóbìnrin bá ń lo ọmọbìnrin tí ò tí rí ọkọ yóò wá nkankan dípò bí ò bá rí ọ̀nà aláàlí yóò wá ọ̀nà haramu láti bí àbùkátà rẹ̀ so nínú tí mo rò pó yẹ kí gbogbo wa máa gbárùkù tí lé nì pẹ̀lú mọ́jẹ̀mú wípé ṣé wọ́n ọkọ so lágbára rẹ̀ torí sẹ́ra àwọn olówó tẹ̀ mọ́ ń wò wípé ẹni tó bá ti lówó lọ ní fẹ́ yàwó méjì ní fẹ́ ta ní fẹ́ mẹ́rin ẹ lọ wọn dáadáa tẹ́mọ̀ kèé sí ọ̀rọ̀ owó nìkan láàfin bóyàwó kèé sí ọ̀rọ̀ owó nìkan láàfin darí ìyàwó ń lára ẹni kèé ó níyàwó méjì àwọn jọ ń kírun náà ni inú ilé kan náà ni gbogbo wọn sì àwọn méjì sì ń gbé ó lóun sì gbárùwò wọn rí òun tó ń wá ní ilé ẹyọkan nìyí ní ọkọta ìkan ní ó láti pé wọ́n ríra wọn náà ó tún ránṣẹ́ ogbólóhùn síra wọn bí ìyálé ò sọ wípé ìjà kìíní ní gbogbo ilé ti pàdé níbi ilé tiẹ̀ ó ní àwọn pàdé ní ibi òde kò ṣe dáadáa sóhun kò wọn ò gbé papọ̀ olóòpadà wà ń wò wípé kò fẹ́ dàbí gbà pé owó nìkan lèyàn fi ń darí obìnrin ẹ̀sìn ní ẹ̀sìn láfi ń darí obìnrin gbogbo ẹni tí bẹ̀rẹ̀ ọlọ́run bá ti jọba lọ́kàn rẹ̀ kò sí ń tẹ́fẹ́ fún láyé tó tẹ́ lọ́rùn tí bẹ̀rẹ̀ ọlọ́run bá ti sílẹ̀mì obìnrin kódà kójú mi kan lọ nínú ilé tí bẹ̀rẹ̀ ọlọ́run bá sílẹ̀mì rẹ̀ ò ní tẹ́ lọ́rùn tó fi kú láyé kò nígbà bọ́n bá sì pé mẹ́rin bí tọ́lọ́run bá fún ọmọ tó bá ṣe fún ní kálukú tẹ́sìn bá jókòó lẹ́mìí wọn ó yà yọ ọkàn wọ́n yà yọ ọkà àfáàwà Ismail lẹ́ni ọmọ ekere ni tó ṣe nǹkan èèyàn ńlá kó láti sọ́dá ilé ìtẹ́nìkan ní ẹ̀yà àfáà mo ní ṣubọ́lọ̀ ti kọ̀rọ̀ oníkálukú tọọtọ ní ṣé kò wèmí náà ni bá ń bọ̀ lẹ́ni ìyàwó mẹ́rẹ̀ ní kájọ mọ́ bọ̀ wá bí ẹ̀sìn ní kìí ṣe tí kúwé à ń yáyọ à ń gbẹ̀ǹgbẹ̀ obìnrin wà láẹ̀sìn ni tí ẹ̀bá máa ti ń kojú àwọn obìnrin ta ọlọ́ọ̀bọ̀ gbọ́ ọlọ́ọ̀bọ̀ gbọ́ ọlọ́ọ̀bọ̀ gbọ́ ah, tí ti Aisha ìyàwó kejì ọ̀sẹ̀ tó tẹ̀lé ní ìbámu ẹlẹ́ẹ̀kẹta wọlé bẹ́ẹ̀ lọ́lọ́run ó sì kẹwàá sàwọn nìkan Islam ni a ma fẹ́ o àwọn tí wọ́n lọ́kọ tọ́kọ wọn kùnà o ti kalẹ̀ gbogbo àwọn olè ni wọ́n ti dá wàhálà rẹ̀ ládùúgbò nígbà tí wọ́n rí lọ́kọ̀ kan lọ àìrí lọ́kọ̀ kan lọ yìí yóò jẹ́ kó máa wọ ọkọ̀ ọlọ́kọ láti gbà kò sí nígbà nígbà halal ìgbà wípé mi ní mọ́ kó fẹ́ mi sáàmà sojú ìṣètò ẹ̀kọ́ ṣe fún ìyàwó lè mọ́ ṣe fẹ́ mi ó parí ẹ̀dàpẹ̀ mọ́jà dẹ́rù bara wa o ọmọ ọdún mélòó ní kí ló ń kan lójú ara o bọ́lọ̀ ti tọ̀rọ̀ ní kálukú ọ̀tọ̀ọ̀tọ̀ ni ká sì tara wa àwọn èèyàn ń bẹ ìyàwó kan wọ́n nílé ẹgbẹ̀rún àlè ní bẹ́ńtà bó ó sì yun sí iwájú ọlọ́run níwájú àwa èèyàn gan bó ló sì sí nínú àwọn ẹgbẹ̀rún sì mú mẹ́ta bẹ ní ilé kọ́rọ̀ sì yanjú ọkàn ó balẹ̀ tí èèyàn ń ìyàwó ọmọdé rẹ̀ wá ń fìtínà rẹ̀ ó já lágbèrè ọmọbìnrin bóun bá ti wá sùn láwọn ọjọ́ títí ẹ̀ lọ́dọ̀ tiẹ̀ junction tí ó bá ti bọ́ọ̀lẹ̀ tó fẹ́ fi rìn wọlé làwọn ẹ̀ tí ń bẹ ládùúgbò ti mọ challenge ẹ̀ wípé dáàdì kínní ìyàwó yín ń gbé wá sòtẹ́ ẹ̀ báyìí dáàdì kínní ìyàwó yín gbé wá sòtẹ́ ẹ̀ báyìí kí ni mo wá ní lára tó bá ti wọlé ìgbà tí ìgbà mú gbogbo ọjà wọ́n bá ti wá ní àfáàsínà mọ́ ń bọ̀ yóò mọ̀ wá sun ẹkún mẹ́tẹ̀ wá ń bílẹ̀ ìjọ́ ìwọ́ṣílẹ̀ ń sọ ikú ó ní ìjẹ́ kò ń nà ni onítòun bá ti rí ládùúgbò inú ọmọ ń dùn ni pé òun ráyè òun nà dáadáa mo wá pè kalẹ̀ ńjọ́ kan kí ni tó bí lílù òun náà wá sun ẹkún ó ní àfàì mọ́mọ́ kó mọ̀ sí pé ìjìyà ẹ̀ṣẹ̀ tó ń lò ń jẹ òun jẹ́ ọ̀dọ́ tọ́lọ̀ ní kò ń lówó lọ́wọ́ dáadáa láti bẹ̀rẹ̀ ayé òun bẹ́ẹ̀ náà ló sì ń ṣe ìsìná tó kò sí wíkẹ̀ndì kan tó ní lóbìnrin méjì lẹ́gbẹ̀ẹ́ lórí bẹ́ẹ̀dì látàlẹ́ Friday dalẹ́ Sunday ó ló wá láwọn tí òun fẹ́ bá ṣe jìnnà bóun ṣe máa ń ṣe ní wíkẹ̀ndì yẹn wò wá wá òun wá retí wọn fáwọn òwá òun nìkan wá wà lórí bẹ́ẹ̀dì òun wá rórun sùn ìgbà tó wá dáa ní ọ̀gànjọ́ òru òun wá wo sánmọ̀ báyìí òun wókè inú wa ń bí òun pé àwọn ọmọ yìí tó ti fún lápọ́ńmẹ́ǹtì méjì wọn ò tẹ̀ wá wá ìkángẹ́ òun tẹ̀ wá náà méjèèjì ìbẹ̀rọ̀ tí wọ́n ń ronú wípé òun fẹ́ ní báyìí òun fẹ́ ní báyìí ó ní àfà ó lóun ka 99 ní obìnrin tó òun fẹ́ wàláhì ìgbà tó di pé kìnnì kan ní kìnnì kan báyìí ó ti mo ní ẹni ṣùgbọ́n ẹ mọ̀ lẹ̀ ka ẹ mọ̀ kà má ó lóun ó láfọ̀ ní òun ka 99 ó ní ìwé sáwọn ọmọ akúṣẹ́ o ọmọ kọmíṣánná ọmọ chairman ọmọ bó ti máa ń fẹ́ wọn nìyẹn ó lóun wá pinnu wípé tọ́rọ̀ bá ṣe ó ṣe wá rí kí ló tó òun ti ẹ̀fẹ́ nú wọn gẹ́kùn sí mi ó lóun wá mú mẹ́ta nínú wọn wọ́n torí pé òun ò lè fẹ́ yóò kán ẹnu ti fẹ̀ ara ti gbòòrò òun bá mú mẹ́ta oníkẹta ọ̀hún lára àwọn kẹta ọ̀hún lélẹ́yìí onídàfíìsì náà lẹ́yìn bẹ́yàn bá sì wò lóòótọ́ kò sí tí ọkùnrin máa ń ṣe fóbìnrin kódà ẹ̀ ní mọ̀ pé yóò níyàwó mẹ́ta ńlé tv kan náà ló rà ọ̀dà tó fi kúnlé ìyálé ló fi kún àpámẹ́ǹtì ìyàwó ló fi kún àpámẹ́ǹtì ti tiẹ̀ nítorí kò ń gbọ́ àwọn àfàtì sọ kò ń ṣe déédéé irú tíìbì tó bá rà fẹ́ni ní rà fẹ́ni ní rà fẹ́ni tọ̀ tó bá ti wá rí bẹ́ẹ̀ ọlọ́wọ́ bá tún ṣe lílù kọ́ ní kàn ẹ̀yin náà ti wo àwọn ìwà kan náà síwájú rí sáà nǹkan ká ní bóyá àṣìpapà mara wa dì sí tá à ń ríra wa pé tó bá ti dúró ẹlẹ́ẹ̀kẹrin sẹ̀fara ó balẹ̀ kó ṣe ní jòkó àlùbáríkà fún wa jòkó tè ní kó ṣe ní jòkó àlùbáríkà fún wa ẹni tí ò tí níyàwó àwa bọ́rásì kọ̀ọ̀kan bẹ́ẹ̀ tó ṣe pé ọmọjú wa kò tòrò dáadáa kò ní gbà pé èèyàn fẹ́ ní màléríà lójú èèyàn fẹ́ mọ pọ́n díẹ̀ díẹ̀ káwọn náà bẹ̀lọ̀ lásìkò lẹ́ẹ̀kejì méjì náà ni ń lẹ́ẹ̀kẹta mo tẹ̀ dé ládé kí sinmi mo bá ti dé kó dórí ẹlẹ́kẹ̀rin báyìí ó di táyà nù ó lè lọ wájú àbúbà lẹ́yìn ló kú ó lè lọ wájú ó bá di pé mẹ́rin ìwájú ò ṣe lọ mọ́ àfikún pàtó padà sẹ́yìn ló kú ọlọ́run sì dáadáa fún ní kálukú wa tọ́lọ́run ti ṣe fún wọn ní ìbàjẹ́ la ilaha illallah ìyàwó tèmi náà já mọ̀ sí dáadáa ìyàwó tèmi náà já mọ̀ sí dáadáa ìgbépapọ̀ wọn àti ẹ̀gbọ́n rẹ̀ tí ó lọ bá lé ọ̀nà dàpọ̀ wọn ní ti àǹfààní kò sí ní tí ó ré kódà kí ìyá lẹ́lẹ́gẹ́ ti máa ń sọ gan wípé ìbá ah, ń pé bí ó ti rí rèyìn bá ti máa gbẹgbẹ ọkọ mi ló gbẹ pé kò ti fẹ́ ìyàwó ẹlẹ́kì tipẹ́ bẹ́ẹ̀ lọ́lọ́run ọba ó ṣe la ilaha illallah subhanaka wa la ilaha illa anta astaghfiruka